tẹ̀lé wọ́lọ́bẹ̀ ń lẹ wọ́lọ́bẹ̀ ń. lèyí ò síbi túkà. èmi ò ṣe é wọ́. àyà kìtùnú ká. ẹ àsàmì sóòrùn náà ni. àyà òkúri jù ká. àfi bàbá pàṣẹ pé lọ́bẹ̀. wàyà mọ̀kúrú náà wàyà mọ̀kúrú náà wàlláhu khairul makirin. ẹni tí ó bá gbàgbé ànábì sílé kó yóò bá ànábì alùbádìrù. àmín. mi ni tẹ́ ẹ lé wọ́ lọ bẹ̀rù lẹ wọ́ lọ bẹ̀rù. lèyìn síbi túkà. èmi ò ṣeé wọ́. àwọn yà kìtù lùkà. ẹ yà sami sóòrù náà ni. àwọn yóò kúrè jùkà. àfi bàbá pàṣẹ pé lọ wàyà mú kúrú náà wàyà mú kúrú lọ́hùn wàlọ́hùn khairul makirin. ẹni tí ó bá gbàgbé ànábì sílé kó yóò bá ànábì. والبدر آمين من آيات قدرتي mo lẹ́ni tí ó bá gbàgbé ànábì sílé kó yóò fún ànábì. wàlìbárù wàlìbárù àtọ̀yà àtọ̀yìrù sábàáhù wàlìwà àṣùmọ̀ jàdàú ẹ wí tẹ̀lé mi pé a'udhu billahi minash shaitanir rajim. a'udhu billahi minash shaitanir rajim. bisimilahi rahmanir rahim. bisimilahi rahmanir rahim. allahumma salli. allahumma salli. ah ti bàbá wa àgbà. number one. Baba wa àgbà alákọ̀ọ́kọ́ Baba wa àgbà zelo tí ọlọ́run pè ní zelo menal art. Allah bùgì ọlọ́run lórí ilẹ̀ bàbá wa ọlọ́lá wa ọlọ́fà tìlú ọ̀fà àtàgbègbè ẹ̀. kábíyèsí o kábíyèsí o. mo fi ti bàbá wọn náà bẹ̀ gbogbo wa pé ká fún ànábì ní full respect ká tẹ́wọ́ méjèèjì báyìí pẹ̀lú gbólóhùn Allahumma salli. Allahumma salli mo sì pọ́mọ yorùbá gbogbo wa. bẹ́ẹ̀ni yorùbá la ṣe jọ sọ lẹ́nu. Allahumma salli. Allahumma salli àlá ọ̀rẹ́ mi. mina shaitan rajim. a'udhu billahi mina shaitan rajim. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. allahumma salli. allahumma salli. ah ti bàbá wa àgbà. number one bàbá wa àgbà alákọ̀ọ́kọ́ bàbá wa àgbà zelo tí ọlọ́run pè ní zelo menal ard Allah bùgì ọlọ́run lórí ilẹ̀ bàbá wa ọlọ́lá wa ọlọ́fà tìlú ọ̀fà àtàgbègbè ẹ̀ kábíyèsí o kábíyèsí o mo fi ti bàbá wọn náà bẹ̀ gbogbo wa pé ká fún ànábì ní full respect ká tẹ́wọ́ méjèèjì báyìí pẹ̀lú gbólóhùn Allahumma salli. Allahumma salli mo sì pọ́mọ yorùbá gbogbo wa. bẹ́ẹ̀ni yorùbá la ṣe sọ lẹ́nu. Allahumma salli. Allahumma salli ala ọ̀rẹ́ mi àgbà muhammad. ala ọ̀rẹ́ mi àgbà muhammad. wa ala ali. wa ala ali. family mi àgbà muhammad. family mi àgbà muhammad. wasalim. wasalim. asalatu di mini. lágbára ọlọ́run ìrọ̀rùn ló sì bá dé. ẹlẹ́ẹ̀kejì allahumma salli. allahumma salli. Ah. ala orijina ah. muhammadin. ala orijina muhammadin. wa ala ali. wa ala ali. international muhammad. international muhammad. wasallim. wasallim. allahumma salli. allahumma salli. على سيدنا muhammadin. على سيدنا muhammadin. وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وأتباعه وأتباعه وسلم وسلم آمين على الولمتا آمين آمين آمين يا الله آمين يا الله gbogbo ẹni tọrọ rẹ bá kan ọpẹ́ kọpọ alhamdulilayi. alhamdulilayi. ẹni ọba ní ìta fi dúpẹ́ lọ́dọ̀ kọpọ alhamdulilayi. alhamdulilayi. ẹni ọba máa ń dúpẹ́ ńlẹ̀ wọn kó wọn yanu òkè dáadáa. alhamdulilayi. rabbil alamin. ọba kábíyèsí. kábíyèsí o. kábíyèsí o ẹ ní bínú bíi tí mo ti bẹ̀rẹ̀ kíkí. kò sí nǹkan kan bàbá bàbá náà ní bínú bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ kíkì mi látọ̀rọ̀ ìmámù àgbà. olú ọ̀fà àtàgbègbè àti gbogbo kàràkàrà. ẹlẹ́kẹ̀ẹ́ ojú gbé mẹ́ta. ọlọ́run má fi kankan sẹ́mi ìmámù ọ̀fà. àmín. aláàlẹ́ ọmọ ọ̀fà kọ́sàmì dáadáa. àmín má jẹ́ kẹ́mi mọ́mọ́ fà má jẹ́ kúrú. àmín àmín. má sì jọrọ nǹkan dàrú. àmín. àti mo ti tọrọ fún ìmọ̀mọ́ fà mo tọrọ fún náà ìbí wọn mo ti tọrọ fún àfa fún àfa wa ìmọ̀mọ́ fà baba náà ìbí ọlọ́ba ṣe bẹ́ẹ̀ pẹ̀lẹ́ yìí náà. àmín àmín. baba wa mufti baba wa mufti àgbàlagbà dáadáa. baba tọrọ lẹ́gbẹ̀ẹ́. baba tó wá sinmi hmm. tí ò sí wàhálà mọ́ bẹ́ẹ̀ bá dàgbà débi ẹ̀ dàgbà dé yìí tí ọba lánìyàn rí bíi tí yóò ṣe wàhálà kú. eré iṣẹ́ nínú wọn kú sí. àwọn gbà tá níyàn ti ń dà. àníyàn yìí dà bàbá. bàbá ọlọ́run má kàn yín bi tí ó dùn yín. àmín àmín. gbèrú àyè bá kú mọ́ yín lójú ọlọ́run kàn yín bi tí ó dùn yín nù. Hmm. ọlọ́run má yín bi tí ó dùn yín. àmín. àwọn èèyàn fẹ́ sàmì jù báyìí lọ bí sí mi o. àmín. mo kí àwọn àfa wa fún rẹ̀ bọba siriri fún rẹ bọba sàyídá fún rẹ bọba sànúyàn fún rẹ bọba hànyàn lémà fún rẹ bọba kírun fún rẹ bọba kí fún rẹ bọba gba àwẹ̀ fún rẹ bọba gbà fún rẹ mani amílẹ̀ sọ́ọ̀lẹ̀ hafọ́lẹ̀ nàfṣì wa man asaa fa alayha. wa ma rabbuka bighafilin lil abid. ọlọ́run gbàdúrà yìí jìbá yìí lọ. àmín. lẹ́yìn náà mo wá kí ogbó jíjẹ́ council of imams àti council of wulama nílùú ọ̀fà ń bí àpàrà sí ibú ọlọ́run níjọ́ kẹ́gun ọ̀rọ̀ gbogbo yín. àmín. mo wá kí bàbá wa ntọ́jẹ́ nǹkan kí àwọn imam ọ̀rọ̀ pẹ̀lú àlàyé ni sà. akérèmọ̀kùnrin kẹrin. àlàyé ọba balẹ̀ gbogbo nǹkan kọ́ra àwọn gómìnà gbogbo àwọn pírẹsidẹ̀ntì wọn balẹ̀ gbogbo nǹkan àmọ́ tó bá dìgbà tí wọ́n bá kọ́ra wọn síwájú ọlọ́run wọ́n tó lẹ́yìn ìmáàmù hmm. láyé ní àyínú hmm, tọ́ba tó wá dàlí kìyàmà yawma yad'u. yawma nad'u kulla unasin bi imamihim. ìmáàmù ni yóò tún ṣáájú. ìmáàmù ni yóò tún ṣáájú láti kìyàmà ntọ́jà àkọ́kọ́ bàbá ò ní bínú. kò wá sẹ́ni tí gbarú ẹ̀ mara àfúrò àwọn bàbá yìí. Allah tí wọ́n jẹ́ ni Ọlọ́run. bẹ́ẹ̀ bá ti jẹ́ ni Ọlọ́run gbogbo nǹkan ni ó gbà mara. bàbá wa ee tọ́rí tó lè sọ pé ẹ fọkàn balẹ̀. rárá tá hmm. la wa. tẹ̀ ń bá sọ bẹ́ẹ̀ mm. mo gara nu. ìgara nu bàbá ẹ àmọ́ tẹ̀ ń bá wa tún wá wo bí tí n ti ń bọ̀. naam. lọ́dọ̀ alájí àgbà lóhùn. Mm. rahimahullah tí n bá ní ọlọ́run wọlé alájí àgbà bàbá ẹ lọ́ọ́ fọkànbalẹ̀ ẹ ní kúbà yìí o. àmín àmín àmín ìbẹ́ ti sàmì wa ń tara nù. àmín ẹ sì ní dọba bù mí. àmín àmín ẹ sì ní wọlé àyín lọ́wọ́ lọ́wọ́. àmín ẹ sì ní fọlá pìtàgbẹ́ sọ lárí. àmín ah, ẹ bá sàmì kó o Baba wa tẹnu mi ò gbá kí n dá kọ wọn. abakala. ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti tóbi okòrè ọwà fẹ́lẹ́lẹ́ okòrè fúyẹ́ bàbá wa ọlọ́fà ọ̀fà bàbá wa ọba Muhammad Miftahudeen Gbàdámọ́sí Èsúwòye two kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹni bá ní kàtá ìyá tì lọ́dọ̀ ẹ má nà káàrin o ẹ má nà káàrin o kà gàgò sí lásán àwa kí n kàn bẹ̀ akiramakumullah. gbogbo yín tẹ bá nà kà ní yín ẹ jí kéwú kan ni. Hmm. àwa kéwú kan bàbá bẹ́ẹ̀ bá nà kà síyàn ọlọ́run ó gbàdúrà tó àmọ́jọ́ náà kọ́ ọdẹyìn ogójì ọjọ́. kì í ṣe pé kò ní gbà ẹ máa nà síra yín bẹ́ẹ̀ tí nà ń ọdẹyìn forty one days. ẹ já wọ wa nà tiwa táwa sá. kọ́lọ́hún tó wúra yìí sí pé àdúrà jóore ìtọ́sẹ̀ fún lágbájá pọ̀ fẹ́ jẹ̀ ló ń tẹ̀. àmín. àárẹ̀ ẹ bá nà káàtá ìyá tù ẹ ní ti ka owó nǹkan tọ́lọ́hún pé mo ti gbọ́ mo ti gbà. Insha Allah. wọ́n wá ní kí ló dé wọ́n ní torí pé ìka yìí ń jọ tí ọlọ́run ní káwọn mọ̀lẹ́kọ̀ọ́ kí àwọn màláíkà wa fẹ́ kí Ádámà hmm. wọ́n wá nẹnu sí mú pàkọ́. ẹ̀wọ́ kì í ṣe àánú èsè ah, ah. ọlọ́run. bó o lórí ah, ọlọ́run níbẹ̀ ni ìmọ̀lẹ̀ nìkan bẹ lára rẹ̀ hmm. ìpàkọ́ gbé sí. ọ̀rẹ́ mi habibi muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run bá gbé síwájú ọlọ́run sì darí ẹ̀ síwájú. wọ́n bá tún fẹ́ kí Ádámà wọ́n tún náà gà sí lẹ́nu bó o lórí ìmọ̀lẹ̀ ọ̀kan náà ni ọlọ́run bá sí dérí ìkàtà ìyàtọ̀ bàbá tí wàá nà ìka gbogbo àwọn mọ̀lẹ́kọ̀ wúlẹ̀ fún adamu lẹ́ẹ̀kan ìka yìí ni mọ̀lẹ́ ànábì wà bẹ́ẹ̀ látọ̀dọ̀ bàbá ńlá lọ́wọ́ òun là á fi tọ́tíra òun là á fi júwe lé ọba gbà báyìí ọyà báyìí òun là á fi náwó sókè tá a bá sàrò ẹ̀ látàn a wíwẹ̀ tán a wọnú Islam òun là á fi kìlọ̀ fún yẹn pẹ́sẹ́ pẹ́lẹ́pẹ́lẹ́ bàbá fẹ́ bu òkèlè àmàlà òun ló ṣe bu ká bàbá tó pẹ́ bẹ̀ la òun ló ṣe fẹ́ bẹ̀ la ẹ wá sọ ní gbogbo tí mo kà kalẹ̀ èwo nìkan àní sí mbẹ. ọkàn gàgà ara lásán kọkàn dá kókó mbẹ ni o. akira makumali kẹri. ẹ bá nà ká tá ìyá tí baba yẹn dákẹ́ mẹ́kọ̀ọ́ àná wọ́n sí yín. ẹ já nà. ẹ dákun tó lọ ẹ tẹ wọ yín baba. kẹ́mi bàbá ó lè gùn náà ni. ẹ bá nà ká tá ìyá tó sí wọn. ẹ wá ké fati òdìdí kan àmúnibà àti ké. bóòlà ké baba. baba òkòkò béèrè àgbà wọlé. rahma allahu ta'ala. àmín. ẹ dákun ta ni n sáró yín bẹ̀ wò. ẹ jẹ́ wọn sí àwọn obìnrin bẹ́ẹ̀ rẹ̀ nu bọ́ọ̀bá tí róbì tó jòkó wá sí ti bá ti ń rojọ́ obì àfògùn fẹ́nu òṣòro dámọ́ èyí tí ọ̀bá rẹ̀ yẹn bá sọ yóò sì máa dá sọ inú odò wọn ṣe tẹlòmíì sí. akiramakumullah. ẹ wá nàka sí bàbá ẹ fatiha kan àwọn bá afa araba ti ké afa araba náà àkọ́kọ́ tí kú nineteen thirty six hmm. bàbá muhammad salis kò kéwòn kò béèrè àkọ́kọ́. rahimahullahu ta'ala. àwọn ni wọ́n ní ẹni tínú rí ọba dùn sí yín kọ́mọ̀nà wẹ̀ sí yín o. ẹjọ́ náà kó lè kábàá kó bá rẹ̀. ẹ lò ó pọ̀ndí ìyálàyà rẹ̀ ẹ lò pọ̀ mọ́gbà. insha Allah. ìka àtà ìyá tó ẹ̀nà sí bàbá bàbá tó bá wù yẹn fi béèrè lọ́dọ̀ ọlọ́run àmọ́ tí wàá ní kẹ́ ẹ pẹ́ kẹ́ ẹ wá gbẹ́sẹ̀ lé gbogbo ntọ́ba yín fà láyé pẹ́ra pẹ́ra pẹ́ra. àmín. aya kan pẹ̀lú bisimilayi rahman rahimi bàbá ti ń wí wọ́n mọ̀ ìbọ́ sí i a sì máa fọwọ́ tó kù wá kù ní máa fò bọ́jú lérí aya kọ̀ọ̀kan alfa taha ami bisimilayi rahman rahim ami bisimilayi rahman rahim alhamdulilayi rabbil alamin ami. بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم آمين بسم الله الرحمن الرحيم مالك يوم الدين آمين بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين آمين بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم آمين بسم الله الرحمن الرحيم صراط الذين أنعمت عليهم آمين بسم الله الرحمن الرحيم غير المغضوب عليهم ولا الضالين آمين أنا mẹ̀kúnnù. الله أقول wá sí wa ní ìlọ́sàn

ọwọ́ sílẹ̀ láwọn abì kọ̀ọ̀kan. láwọn abì kọ̀ọ̀kan bàbá ọfà yàfi lẹ́nu. irun mi ó sílẹ̀ sí bàbá ó sílẹ̀ sí ọ̀dọ̀ yín. bẹ́ẹ̀ ni sírú ọ̀dọ̀ yín yẹn yàn tán lọ́dọ̀ yín. Hmm. kẹ́ ẹ tó dọba bàbá lẹ ti ń sànú èèyàn. ẹ ti ń sànú èèyàn èèyàn ọmọ là tó wó kọ. ẹ tún dẹ́kun ọba. Hmm. ẹ tún ná lọ bẹ́ẹ̀. bàbá ẹ tún sànú èèyàn. ẹ tún sànú àwọn èèyàn ọ̀sẹ̀ ni ó sunkún dọ́dọ̀ yín tí ọ̀rẹ́ rìn jáde. Allah. ọlọ́run ló mọ ìyàwó yẹn táwọn ọmọ gba sẹ́ńjì lérí yìí. bẹ́ẹ̀ni ẹ sá ṣàdúrà o ẹ sá ṣàdúrà o. ọlọ́fà ló fún mi ní nǹkan báyìí eh. ọlọ́fà ló fún kọ́dà kọ́dà lọ́dọ̀ wa bàbá jáde bá dé ìfún alúwàdúrà yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bí tẹ sànú èèyàn dé. tẹ sànú èèyàn dé. àmọ́ nàìjíríà generally ọlọ́run tilẹ̀ kún gbàdúrà sánmà. la ilaha illallah kí ni kan ló sì jó tì kí la wá nǹkan mẹ́rin lójó tì. èwo àtẹ̀wó àtẹ̀wó àtẹ̀wó tún ni. alakọkọ Ọlọ́run ti gbé gègèlè ọwọ aláàrẹ lọ́wọ́ àtàlù nẹbi orílẹ̀-èdè tí tẹ́tẹ́ bá ti gbajúmọ̀ tẹ́tẹ́ bá ti gbajúmọ̀ bẹ́ẹ̀ ẹkùn gbàdúrà sámọ òtí. wà á ní tì í tọ̀sán tòun tẹ́tẹ́ ni. ẹ̀dá kọ̀bí tí o sí bàbá jẹ̀bú. Uh-uh, náírà bẹ́ẹ̀tì ẹ̀dá kọ̀bí tí o sí náírà bẹ́ẹ̀tì kò sí náírà bẹ́ẹ̀tì. ajá ń sáré owó ń jóná ajá ń sáré. owó ń jóná. ajá wá. Allahu akbar. nbi tẹ́tẹ́ báyìí ti gbajúmọ̀ ọkẹ́ ní tọ́sàdúrà bẹ́ẹ̀ tọ́lọ̀ wọ́n ti ju ẹ̀. insha Allah gbígbà àdúrà máa ń lẹ́yìn ìlú ni. la ilaha illallah. èdúró láàrin ìlú mọ́. that is number one. ó de ní baba àránṣẹ́ ba yín sí. àmín. ó sì tẹ́tẹ́ pa la. ó sì wọlé. ó sì wọlé. kọ́dà àwọn lèmọ́mù ń ta. Eh? ẹ̀yin orí bí àbùkù tí nǹkan mùkádà mu ni sẹ́wù ẹ fún mi nọ́mbà mẹ́rin tó sùọ́ tí n bá jẹ mọ̀ ń bọ̀. ẹlẹ́ẹ̀kejì. baba ìtàjẹ̀sílẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ju nàìjíríà ọ̀pọ̀ nàìjíríà o ọ̀pọ̀ o. ẹ̀mí ṣòfò. Ah, ẹ̀mí sùn ẹ̀mí sùn hmm. ẹ̀mí sùn. ẹ̀mí ṣòfò. Ah, ọ̀pọ̀ ọ̀pọ̀. ẹ dákọ̀ stéèjì tẹ́mi ò ti jù nù. kò sí orílẹ̀-èdè tí ẹ̀mí bá ti sùn púpọ̀ nbẹ̀ lẹ́kàn gbàdúrà sọ́mọ bí ó tì. yóò tì ká yìí ẹ̀jẹ̀ èèyàn láìsè tẹran tẹran gan níwọ̀n. ẹ dákọ stéètì náà tẹ́mi ò ti sùn. kò sí bàbá. ó di méjì. ó di méjì bàbá. akramakumullah. bàbá ẹlẹ́kẹ̀ẹ́ta òun ni báwọn àfàbà ti fọ́ ọ́fíìsì lẹ̀ tán mú nǹkan mìíràn sí. tí wọ́n kú omi àfi wọ́n sọ tí wọ́n kọjá sọ wọn tọ́wọ́ di kébi àgbákò àfààní ńjà àfààní ńjà ṣáájú mẹ́ bẹ́ẹ̀ bá ti lo ayé kébi pé àfààní ńjà ṣáájú bí àgbákò gbígbàdúrà ò ní sí ma ó tilẹ̀kùn gbígbàdúrà ó tilẹ̀kùn ẹ̀ láàlá babali àmọ́ tí mo lónìí àfa lọ ga babali à ń ṣe fúrọ́ọ̀dù lónìí àfa lọ ga. wọ́n bẹ̀rù sọ́ọ̀lẹ̀ lérí èèyàn baba níyẹn jiyàn gbé odi gbọmọgbọmọ lónìí. àfa lọ̀gá kéèyàn ọmọ gbọdọ̀ sìnkú láàárọ̀ wọ́n sì kú kó tó dalẹ̀. baba níyẹn jẹrẹ èèyàn lónìí. àfa lọ̀gá kò sí tí wò lè jẹ lásè jẹ à ń kó wa wọ́n jẹ. bẹ́ẹ̀ni asasan kí o léegun inú sàásùn ó di wọ̀tì. la ilaha illallah nǹkan ọmọkùnrin. ó di wọ̀tí asánà kí o ṣe. nǹkan ọmọbìnrin. ìlọ́nu rẹ̀ yìí. ọmọ obìnrin. èsè. Ah, ah. gbogbo magaji lẹ́yìn bàbá lò ní lówó níní. ọkàn wẹ́sì bàbá ń bàbá ni subhanallah. àfa àsàfẹ̀jẹ̀ mọ́ ti bilọ́líà. ẹ eh o ilé táwọn gómìnà ń kọ́ àfa àtàfẹ́ kọ́ báwọn tọ̀hún náà ti jẹ. ẹ eh, wọn ti jẹ. àfa yìí baba ọlọ́run sì máa máa sọ wọn dàbẹ́ àmọ́ tilẹ̀kùn gbàdúrà sẹ́wọ̀n. ní ti mọ̀nàkà yìí sẹ́ńtẹ̀ ń wá nù àfọ̀ mi. olówó lẹ́ẹ̀ máa jẹ níjà aláṣẹ mi ọlọ́mọ. ọ̀tán subhanallah. aláṣẹ wa mo wá kù sí. n tẹ fẹ́ wá àwọn èrì àmọ́ kò bẹ́ẹ̀ tì ó di mẹ́ta. n tẹ̀lé yìí. naam. baba anu mẹ̀kúnnù ò sí mọ́. kò sí mọ́ adájọ́ ara wa àwọn tí ń bẹ lókè dájú àwa náà tún dájú ara wa. àwọn tí ń bẹ anu mẹ̀kúnnù ò sí mọ́. kò sí mọ́ ẹja gbé látòkè. ẹja gbé látọ̀hún. ó sì jẹ́ kó gba àwọn ọmọ ara kàsínà abirùn lọ́pọ̀ nù. abirùn ni tìyàn ò gbádùn ẹ̀dọ́ rí òjì náà tìyàn ò gbádùn ọgbàdà gbé fún wọn tó gbé fún tìyìn tìyàn ò tún gbádùn etí nínú ọtí fún mr aláte eléyìí náà tó ní wọn tún lé tí ò dáa mọ́ tí ò tún dáa mọ́ ètò alówó ńlẹ̀ agbowó ńta ayáwó nìyí ayáwó lọ́hùn gbogbo akàkójọ ìran bàbá tí àjọ wọn gbàjọ wọn ìnáwó. wọn ọmọ bá ti subhanallah. wọn ní tálíkà ń kú ebi ń pa àwọn mẹ̀kúnnù ìyà ń jẹ wọn nàìjíríà oníṣẹ́ bí ti jẹun rí iná máa lè wúsírì yusra. èyí tí wọ́n jẹun náà wọ́n mọ̀ mú mi sí yóò padà dẹ̀ bàbá sọ̀rọ̀ tínú adìẹ tó kú lè jàgbàdo. kàkẹ́ nẹ́bí ẹ wá bá níbi pé kò sí tọ́kẹ́ pẹ̀lú kíbi ń pa ní títì yẹn máa ṣe lọ. ẹ sá máa ṣe títì lọ àtọkùnrin àti onírin ọwọ́ adi mélòó tí wọ́n ṣe ọ̀nà fáyọ̀ ní tẹ̀rẹ̀. ṣé bó ti yẹ kó bàbá. ọ̀fà wákàtí mélòó. ṣé bó ti yẹ kó la ilaha illallah. àwa wí dá ìwé ẹlẹ́la títí mélòó lẹ́sìn wá dá. wọ́n kò búdà tìyín nìkan Baba, wa kábíyèsí wọ́n kò búdà tìyín nìkan lẹ́yìn ìjọba ọ̀yẹ̀ wo ti sọ bẹ́ẹ̀. ọ̀yẹ̀ wo ti ṣe bàbá àmọ́gbà wọn lánàá ń kọ́ àwọn ọ̀dájú lọ́wọ́ à ń bẹ̀. bàbá wọn ò bá yàgbẹ́ nìkan o. àyàfi báwo àyẹ̀tẹ́yìn kálà dọwọ́ bò gbogbo wọn lọ́dọ̀ wa lọ́hùn abẹ́ mi wọn wà. lágbára ọlọ́hun. mi ti ń jẹ́ mufasi gbogbo lọrin. ẹ pé wá kọ́ wá rojọ́ àwa kọ́. o ló bá wí. àwa láyà bá wọn wí. má ti ju èlò kó wa. lágbára ọlọ́hun àna kó mu láì amẹni ọkọ ànkéwù. àkìrá ma kúmọ̀lì kẹrí. lẹ́kùn yìí gbàdúrà sánmà. ọlọ́run ti tì í ó ti tì í kálukú wa ṣàdúrà bí bàbá ọmọ sí wa. bàbá wa ṣàdúrà pé ẹjẹ ṣàdúrà kìíní yìí lè àgbákò yìí lè ẹ tó wá kó gbó wa jọ àwọn àfa àtọ́lọ́wọ̀n fẹ́ rí. àwọn onídọ̀tí àfa àwọn náà wọ́n tó wá lédi wa. báwọn tó dànù wa bá wá jùkúlẹ̀ àwọn tí ọ̀dọ́ wa pọ̀ rẹ̀ gẹ̀dẹ̀. bẹ́ẹ̀ni ọlọ́run wa ní kọ̀sánà fẹ́ yìí tẹ̀ dá. ẹ̀yin tẹ̀ dá yẹ lẹ́nu ń bẹ̀ àwọn oníbàjẹ́ yìí náà wọ́n ti ṣáájú. la ilaha illallah. kọ̀sánà fẹ́ yìí tẹ̀ dá. a sì ní wo tiwọn. a ní tijú ẹ̀yin tẹ̀ dá ẹ yà jẹ ẹ mọ fara ọrùn gbogbo ẹ náà. báà tí wọn ń pọlọ pé kìnní yìí le eh, kàkà tí ì dé. ìwà ń lesi ìwà ń lesi. èyí tó wá ga jùlọ ìlànà mẹ̀kúnnù. bẹ́ẹ̀ni sẹni hmm. ọsànù ara wọn mọ. mélòó ru yín bàbá. mélòó. ló ṣe tọ. níbo. mélòó ru yín lẹ̀kùn ẹ̀ sí. kò sí kẹtọ rẹ lomi ẹ ṣe wàhálà. mélòó ru yín lọ ṣe tá àti bọ́tà níkà. kò sí bàbá kò sí bàbá ń tanra wa lókù. kò sí security kan tọ́wà fún gbogbo ẹ̀yin lọ́balọ́ba dúkẹ́ níwà lọ́wọ́. Allahu Akbar àti kẹ́ ẹ̀ láàánú. àti kẹ́ ẹ̀ láàánú ìwọ ọmọ ní mọ̀ máa sòkì bẹ́ẹ̀. baba ńlọrin baba bọ̀rin baba Sori. baba diri baba sọ̀rin baba ńlanu mi kúnnà. insha Allah baba gùn baba yọ̀ǹgì sí. gómìnà yìí da gómìnà yìí ṣe dáadáa ọ̀làánú mi kúnnà. ọ̀làánú ni baba dájọ́ ẹ̀rí. pírẹsidẹ̀ntì yìí da pírẹsidẹ̀ntì yìí ṣe dáadáa ọ̀làánú mi kúnnà. ọ̀làánú ni baba Anu ni. gómìnà kan lóhùn nílò ọlọ́pàá òhun nílé kinní kan nígbà tó láàánú. nígbà ọ̀làánú ni bí ọba lánú. kọ́mọ ló wọ́n sì. ó ti lọ oní ó tètè yá. lọ́wọ́ lọ jimá kanjo ní baba ẹnìkan wà lè ṣe utuba tí yẹ ṣe utuba nàìjíríà. ṣé nàìjíríà tún ní utuba ni. bẹ́ẹ̀ni ẹ sá wò. ọwọ́ débi mímbà rí. ibadallah. ẹ lọ kọ́ ṣe ìdìnnà umaru. bó o ní ṣe. ńgbà tí ń bẹ ní kìláàfà. náà yọmọ wa ní kílá lálẹ́ ah. àmọ́ wa àwọn oníyàjà àwọn tálíkà wọlé bí ń pa ah. mọ wa kú sẹ́ẹ̀rì nígbà wa parí tẹ̀ mọ wa ní sẹ́ ah, àkàràmọ́ kàlà ẹ̀lẹ́ wa túbà nàìjíríà. ẹ wá ti wá wá. bísí àmọ̀nù kásùbánì kílẹ̀ ń wò jì. gbé pa ní ọ̀sà tọkùn bí wọ́n ti rí. láyìí láha ìlànà ọ̀nà kìíní là ń lọ lálẹ́ àná. nàìjíríà ẹ wo bọ́lọ̀ ti kéke wu sàwùdí ni. ó lókè. ó ní mọ́ndà kálà wù ká àmì nínú. sẹ́bẹ̀ nàìjíríà rí ni mọ́ndà kálà nàìjíríà káàdà káàyè fà. ìyá àwọn tá a rán ní òkè lọ́hùn òróorun sùn bẹ́ẹ̀ kúté dalẹ́rú bẹ̀ gáàdì dáràn. mẹ́gẹ́ kíní kan rú bẹ́ẹ̀ náà. èkúté so fẹ́ pẹ́ nbí. bẹ́ẹ̀ nìsa. lọ́wọ́ tó ń dalẹ́rú bẹ́ẹ̀. ọ̀rọ̀ ìsà la ilaha illallah. akramakumullah. alukurani wa da sí i afa yi. baba. a'udhu billahi minash shaitani rajim. kọjá sọ dáadáa. bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitani rajim. bismillahir rahmanir rahim. wa bihi nasta'in. wa bihi nasta'in. rabbi zidni ilma tí gbogbo wa náà ni lẹ́sàlẹ̀ bẹ́ẹ̀ rà laysal birra tó àtúwàlú ujuhakum kìbálà al-mashriqi wal-maghrib. ẹ wọ́n ti yẹyẹ àwọn akérò jọ láàánú. wọ́n yẹyẹ wọn. laysal birra. laysal birra. ó yẹ sẹ́yìn rí. laysal birra. àfa yìí ẹ ṣe ni. ẹ ṣe ni yìí. laysal birra. laysal laka min al-iman. la ilaha illa Allah. laysal birra. ìmọ̀ ni ti ń jẹ́ ìgbàgbọ́. ọ̀sẹ̀ kùlára rẹ̀ rà. birra an tuwallu wujuhakum qibala limashriqi walmaghribi. kọ́ kọjú sí gábàsì kò kí gbogbo òun tán kó tó eh. kọjú sí yàrá. má lọ ohun sàwùdí má lọ ti dápá ọmọ àbíkí. qibala limashriqi walmaghribi. an tuwallu qibala limashriqi walmaghribi. kọ́ kọjú ẹ̀yìn kọ́ parí náfìlà. kọjú ẹ̀yìn náà parí náfìlà. Eh, kọjú ẹ̀yìn ọlọ́run ti jẹnire eh, walakin al-birra. kọ́ọ̀fì jẹnire. man amana billahi. ọgbà mi gbọ́ wàlí yá omi la áhírí. ọgbọ jáde kí a máa gbọ́. wàlí mẹlẹ ìkẹtì. ọgbà mẹlẹ ìkà mi gbọ́. wàlí kìtàbí. ọgbà tíra mi gbọ́. wà nábì yìí na. àwọn anábì yìí ọgbà wọn gbọ́. wà á tọ̀lì mọ́lá aláhùbí. ọba kò tó ní jáde ìwọ ló ní ni. ìwọ ló ní ni ẹ bá kó sí ọlọ́dọ̀ yìí. ẹ dákọ̀ olówó tó lọ sọ pé òun ló lówó. òun kò ní. àkóso lọ́dọ̀ ni àdánwò láì ṣe fún ọ. àdánwò láì ṣe fún ọ pẹ̀lú àwọn tó kọ́ abẹ́. àìná rẹ̀ àgbákò ni. fìtínà ni bàbá. àjà lẹ́bi bàbá. ọlọ́kọ̀ fèrè jàǹtọ̀ ni wà tán ti lọ. àmín kọ́ fèrè jàǹtọ̀ ti lẹ̀ yín náà tán ti lọ. gómìnà wa jẹta muhammadu awwal ọlọ́run bá kẹ́. àmín àmín. ẹ sami dada tó lọ́wọ́. àmín àmín nọ. làwa ni wọ sàrí láì mú jẹ́kì kan. kò sí jẹ́kì ń bẹ̀ bí ọba ara nǹkan fún lówó kò sí jẹnaba tó lè di àgbà wọ sàrí. ọwọ sàrí kò mú nǹkan kan lọ baba. la ilaha illallah. jẹnaba kèrè má disa wọ sàrí láì mú sílẹ̀. kò mú sílẹ̀ kan lọ baba. baba Sàràkí ẹ lè náwó mi kan. ẹ lè náwó mi kan síbẹ̀síbẹ̀ wò fowó sí. ọwọ sàrí láì mú sílẹ̀ kẹrọ. ilé ẹ̀jẹ̀ náà ló sùn baba. wọ́n sì fún wa lásán méjì. ọlọ́lẹ́ ti ọ̀kan náà ni. bọ́ba gbó òun àríbá. etí ni ara bàyà. bọ́ba dọ̀tí òòrí fọ. òòrí fọ bọ́ba ya kò ríran kò rí wẹ̀wẹ̀ ń bẹ̀ mọ́ ẹ bá ń tan náà sí. kò sí. kí a wá ní wá rí ebi èso láì rí èsì asọ́nbẹ láyé ni kai ó sunú ooru. wà á tàlí máa la aláòbí. àtúkò gbé owó rẹ jáde kọ́ wa náà. ó gbé jáde torí wọn kò ní. ìlú ètò ọ̀nà mọ̀ kí tọ́ba náà sọ inú ìlú. inú rẹ aláòbí. ọwọ́ náà. ọ̀nà dáwìlì kúrìbá. àwọn tó súnmọ́ ẹ. tó súnmọ́ ẹ. wálé yàtá mọ́. àwọn tí ò da fún táwọn olùkọ́ da. àwọn àwọn onírí. yẹni ọba da fún tí ò da lẹ́fẹ̀ẹ́ ìwé la rẹ̀. ọ̀dà fún ẹ̀ tó àwọn ilé bàbá rẹ̀ ń pa àwọn ilé ìyá rẹ̀ ń pa àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ọmọ àbúrò rẹ̀ wọ́n lálà sí. táwọn ènìyàn kò rí bẹ́ẹ̀. àwọn akéwìjọ́ tètè ń wá wọn mú ọ̀sùn ọ̀làníyàn rẹ̀ sí mi ni njọ́ ti ṣe wàhálà tá a mú rí èyí ṣe wàhálà èyí rí yẹn tẹ́ ẹ̀ má ṣe wàhálà. bàbá dé lọ tó gbàlejò. bàbá wa da fọtọ́ lọ́ni kèsì tiẹ̀ nìkan. tiẹ̀ nìkan kọ́. assignment mẹ́ta bàbá kábíyèsí lọ́lọ́run fún wa tó sòwò sí. ẹ dàpọ̀ ẹ sọ ẹ tó sọ. ó sì ní tán bá bí wa dá ká mọ̀ sí. ẹ tó sọ bàbá ká lè máa lọ bọ̀rọ̀. àkọ́kọ́ ọlọ́run ní kálọ̀ kálọ̀ sokùn ẹbí pọ̀. bẹ́ẹ̀ni kábàjọ tọwọ́ wájà. ẹbí ni òsì gbádùn. ẹbí ni ọ̀làlàfíà yìí. gbogbo ní ọ̀dà ọkùnrin mi. àwọn ni wọ́n fi ọlọ́kọ̀ ọmọdé yìí. bẹ́ẹ̀ni wọ́n fi ọ̀jẹ̀ wọ́n fi oyó. bẹ́ẹ̀ máa ń kẹ́lẹ̀ kẹ́díjà kò fún kábíyèsí àwọn ọmọ kẹ́lẹ̀ kẹ́díjà yẹn. kẹ́díjà kò àwọn tó sọ̀rọ̀ náà àwọn náà tẹ́lẹ̀ ọjọ́ lòdì àbálọ kọ́ máa lọ ọjọ́ lọ ní owó tó wà máa wá náà lù. la ilaha illallah. ẹbí ni ó fi ọpẹ́. wọn ò fi ọpẹ́. bọ́ọ̀ bọ́ wá struggle pé yes ẹbí yóò sàtò náà ni. yóò sàtò náà ni. wọ́n wá sọ mí kan. níbo ni rí. bọ́ẹ̀ nìkan sẹ kábíyèsí àbọ̀sẹ̀ nìkan wọlé ọ̀fọ̀ ti gbà wọ́n fẹ́ sọ̀rọ̀ wọn. Ah, ah, ah, Alhaji kí lẹ fẹ́ ṣe sọ̀rọ̀ fata yìí tó fẹ́ ṣe báyìí ẹ lápò ẹ wà wà nẹgbẹ́ mi wà wà náà wà wà náà jẹ wọn náà bá gbé mi ẹ wà jọ bàjẹ́ lérí yín ni olùjọ́ kejì dé ọ̀kadà bá gbá yín. síkè náà ó sì rìn lọ́kadà bá yín. sẹ́rí gbàtílá ìgbàtílákẹ́lá ni tí ó sọ àti mọ̀ pápá kò tó ṣe bẹ́ẹ̀ nú ẹ̀ bó ti dákẹ́ tó. àti màkẹ́ tó ṣe ń bẹ́ nù rẹ̀. àwọn náà wọ́n sì ní ọmọ gbé. àwọn náà wọ́n sì ní ọmọ gbé. la ilaha illallah. àyèsí tó gbé rẹ̀ tágbàkó ṣe ń tọ̀ ọlọ́run ló tún ṣe. wọ́n tún lò ní. subhanallah ọwọ́ rẹ̀ wọ́n tẹ̀ mí. ẹbí làgbákò ń bẹ́ẹ̀ ọlọ́run sì làgbọ̀rọ̀ jákùn. ẹ̀gún kúnú ẹbí gan. ètò difficult ló fún wa sí. ló fún wa ṣe. káì àwọn ìrúnrún gò lọ́kùnrin ẹbí. wọn ò fẹ́ kọ́ dáa fún ọ tó bá dáa fún ọ tó gbọdọ̀ mọ́ fún wọn jẹ. wọn ò bí ọdá tó bá òun tábí ọ. bóun ti ń fún òun náà owó òun náà wọ́n tó wọ́n fi wẹ̀mí rẹ̀ ká síbẹ̀síbẹ̀ ọ gbọdọ̀ mọ́ fún wọn. ọ̀gbọ̀dọ̀ kò ṣe mọ́. dáhùn ìkúrí bẹ́ẹ̀. ó di mẹ́ni. wálé yàtá mẹ́. ń bọ̀ ẹlẹ́ẹ̀kejì kàkẹ́ ànábì ọ̀rọ̀ nípa ṣe unity. ìṣọ̀kan. ó ní ká sí ìṣọ̀kan. kò sì dá wa lórí sí kan náà baba ẹnìkan lè bínú ẹnìkan ní sùúrù ọlọ́ni á sì sọ̀rọ̀. ẹnìkan lè náwó ẹnìkan lè kó jọ. kàkẹ́ Baba, ẹnìkan lè kó jọ ẹnìkan lè kówó jẹ wọ́n sì ní á sì sọ̀kan baba ẹnìkan lè ṣàdúrà ẹnìkan lè ṣépè kàkẹ́ ànábì baba ẹnìkan lè gbé nǹkan mi ẹnìkan yóò gbọ́ ọdún bẹ́ẹ̀ nù. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹrí ìyàdí sí ó sì ní á sì sọ̀kan. wọ́n ní á sì sọ̀kan ẹnìkan lè tó nǹkan ẹnìkan lè dá gbogbo ẹ̀rú la ilaha illallah. kò dá wa náà. ọlọ́run ọ̀dá wa bákan náà ó sì dá sísọ. ó sì dá sísọ kan. ẹnìkan ga ó tún sara. bẹ́ẹ̀ni ẹnìkan kúrò tó tẹ́rín ó sì dá sísọ. a ah, ní ẹ má ma pé èèyàn tẹ́rín mọ́. Ah, ẹ pọ̀ wọlú síra wọn báwa náà bá ibẹ̀ wúlẹ̀ ní sin kan dé. ọ ah. wọlú síra wọn. zawil qurba ó di méjì náà ọlọ́run ní ká unity ó ní àṣìṣọ́ kan kó sì dá wa bákan náà. ọ̀dá wa anabi ni la yuminu ahadukum ata yuhibba li ahihi ma yuhibbu li nafsi. sallallahu alayhi wa sallallahu alayhi. ntọ́ bá ń fẹ́ fún rẹ̀. fẹ́ fọmọlàkejì rẹ̀. olùbọ̀ wá fẹ́ fọmọlàkejì kó tó di mùmí nítọ́lọ́. kó tó di mùmí nítọ́lọ́. bàbá yẹn ni tẹ́ ń fẹ́ lè mọ̀ fa. tálẹ̀ tálẹ̀ yìí mà ti ń fẹ́ yín. ṣé gbogbo ẹ̀ tó fẹ́ ní pàdé yín lọ́rẹ́ yìí. gbogbo wọn náà kọ́ ọlọ́wọ́n jà rẹ̀ sìn àtọ́lọ́ gbogbo ara jọ ń kúnlẹ̀ fún yín àjọ ń kúnlẹ̀ ẹ̀mọ tọ́lẹ̀ mi fi ń kúnlẹ̀. wà á dé mùtún ó sì yẹ kún kó tó kúnlẹ̀. ọlọ́run ni màá sànú èèyàn ọba. ọlọ́run ni gbogbo àṣàṣì ní pàdé. lọ́wọ́ ìgbà bọ̀ wádọ̀ yọkọ̀ wẹsẹ̀ náà jáde àpẹẹrẹ. ìtẹ́lẹ̀ mi gbé sọ́run ọ̀dà bàbá odidi ìjàpá agbádá ni ọ̀jẹ̀ mọ̀. láyìí láyìí dandan ọlọ́run ni láyìí. ọlọ́run ni àwọn àbùsárí tó le káì. wọ́n sì ní alòfẹ́. wọ́n sì ní alòfẹ́ ìfẹ́ ló ti ṣòro lò lọ́kàgbà kò sọ́nà ẹni tẹ́ ń fẹ́ lè mà tálẹ̀ mà ní ti ń fẹ́ yìí. tálẹ̀ yìí mà ti ń fẹ́ yìí. iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ṣòro ọlọ́run sì làgbọ̀dọ̀ mọ́sẹ̀. àgbọ̀dọ̀ mọ́sẹ̀ bí yàrá ṣe. zawil kuriba. zawil kuriba. sẹ́dínà àlì ọlọ́ba kẹ́. karamallahu wajhahu. àmín. àmín. o nkọla abubakar bẹ mọdu anabi njọ kan. sallallahu alayhi wa sallam. abubakar wa kunlẹ̀ n dagbere ko lọ́jà emi sùn wò hmm. ọlọ́jà jọ máa ma. bẹ́ẹ̀ni àmì ìwà kọjú sí pé ọ̀tà dáadáa. ọ̀tà dáadáa pẹ̀lú ògbó ọlọ́run ó sì jèrè ó jèrè wálé. bàbá lọ́ba lọ́dọ̀ jèrè. Hmm, kó wálé bá mú. òun náà bára búrẹ́dì pé ẹni ọlá á jèrè tá a sì jèrè. ẹdùn hmm. wájà ni àná ibi ni mi ò fẹ́. Ah, mi ò fẹ́. o ti jèrè. ee jèrè rè báwo kọ́ra o ti rìn lójú ọ̀nà ẹ̀. ó tún lọ kó tó rírì tọ́pọ̀ wọn ò rí ìrìn alẹ́ ò tí ì gèrè. alẹ́ ò tí ì gbó òun èrè. ọwọ́ sẹ́bà lóṣù kan ń gè yàrá yàrá níbi ló ti gèrè. ó jèrè kankan kò gbóòórùn rẹ̀. tabani ya Rasulullah. sallallahu alayhi wa sallam. báwo ni ń ṣe jèrè níjọ́ tó ti ń lọ ṣe wàhálà tó ti ń tajà ta ló gba sinamu lára rẹ̀. la ilaha illallah. sẹ́yìn ò ní ẹ má ṣe. ọdọjà dín ní kọ̀sọ́jà ní. kọ̀sọ́jà lónìí wá sí láṣẹ ẹ tilẹ̀kùn. tọ́ba kí wá sí mọ́lẹ̀ láàrin oṣù kan ẹgbẹ̀rún yẹn gbà fún nìkan. Allah ọwọ́ adúlájà ọgbà kan iwájú ànábì ànábì ń gbẹ́ tọ́. ọ̀rìn ní pèrè sá. mo ń gbóòórùn rẹ bọ́. àwọn tá a bá kí abẹ́rẹ́ bọ nú òkun tá a fà yọ ntọ́ bá kán lẹ́nu ẹ̀ ntọ́ sẹ̀ rí bìí rẹ nù. sì gbìyànjú kọ́pọ́. ya Rasulullah. sallallahu alayhi wa sallam. èrò ní bámu. ọ̀nà wo làwọn bá tẹ̀ kọ́pọ́ gbogbo àwọn tí ń bẹ bámu dákọ fámìlì rẹ tó wà bẹ́ẹ̀. ẹbí rẹ mélòó ni ń bẹ nu wọn ẹbí ẹni tètè gbà fún mi. ìjọ tí ń bá ń da fún ọ tí o bá ti da fún fámìlì lára rẹ kì í da fún ọ. ọ̀dà fún ọ náà nù ìrora ajá ọmọ sìn. kì í tí da fún ọ. kì í da fún ọ nù kò fi tiẹ̀ rárá bẹ́ẹ̀ lómi ìdálé sẹ́lẹ̀ kò ní gbọmọ ìlú ẹ̀. ọmọ ìlú ẹ̀ báwo. bẹ́ẹ̀ lómi ìdá kọ́ńpù yìí lẹ̀ kò ní gbọmọ ìlú ẹ̀. bẹ́ẹ̀ lómi ìdá gáréjì lẹ̀ tọrọ kọ́ ọbẹ̀ kó o fẹ́ sọ kọ́ mọ́ sí i. kò ní gbọmọ ìlú ẹ̀. aláwọ̀ ọmọ ìlú wa mọ́tò ń bàjẹ́. bàbá tó wá gbà nímọ̀ràn ìgara ni ó tún kì í sí. bọ̀dá wálé ẹ láwọn á ní yẹs mi ò sọ pé mi ò láwọn bọ̀ọ̀tì aráàlú wa gan lójú kòkòrò wọ́n ṣe mọ̀ pé mo láwọn. bọ̀dá ó kọ tán fún yín wò dá. ó kọ wo nìyẹn rí. àhùn tán pè yẹ ẹ adjust. ìmọ̀ máa pẹran sókọ yẹn lọ́la aráàlú wa gan lójú kòkòrò wọ́n ṣe mọ̀ pé mo láwọn wọ́n rántí wọ́n mi nìyà. la ilaha illallah. tẹ́wìn likori bẹ́ẹ̀. àwọn tó súnmọ́ jẹ́ ó dáa fún wa. jẹ́ ó dáa fún wa lára. wọ́n lè yẹ tá a mẹ́. àwọn òrukàn tí ò ní babaláyé ma. ṣàánú àwọn náà. ṣàánú àwọn náà. wọ́n kì í sí babaláyé. wọ́n lè mọ̀ sẹ́yìn. àwọn tálíkà tó jòkó jẹ́ dùn ọ̀dọ́dọ̀ rẹ̀. tí wọ́n dọ́dọ̀ rẹ̀ mm. ọ̀rọ̀ mi ẹ̀dẹ́. àwọn tálíkà tí wọ́n jòkó jẹ́ mm. tún ọ̀dọ́dọ̀ rẹ̀. wọ́n tẹ̀ wọ àwọn gidi gan kú ọ̀jẹ̀ wọn ráyè. tọ̀wọ́n lọ lè wọn. lè wọn. wọ́n bu náà sẹ́bíìlì. àwọn tọ́nà sẹ́mọ́ onírìnàjò tọ́nà sẹ́mọ́. tọ́nà sẹ́mọ́ àfa yìí onírìnàjò tọ́nà sèmọ́ àbá wọn tọ́ wá láti ìlú kan tó wá kẹ́kọ̀ọ́ lù mí. ẹ ṣàánú ẹ pè wọ́n mọ́ra ẹ pè wọ́n mọ́ra. wọ́n sá ìlí náà. àwọn alágbèrò àwọn tí wọ́n ń tọrọ lọ́dọ̀ yìí. àwọn tí wọ́n ń tọrọ lọ́dọ̀ yìí. kótó bọ̀ olókọjá ètí fún olówó. tètè fún olówó tí wọ́n jẹ́ rílé yìí ní ọ̀padà fi kì ọ́. bẹ́ẹ̀ni nígbà tí máa ń gbé ní <coughs> máa ń gbé èèyàn ló ṣe àbàyè ní ọlọ́run. ọyá àgbẹ̀ dúró ọlọ́run. ọ̀lẹ̀ kọ́lẹ̀ yìí àdáwọ̀ ọkọ̀ jọ fún ọ ni ó tún bò tún yáwọ̀ ọkọ̀ wálé. ẹ lákòóso bọ́lọ̀ ti kọ́ tèmi nu ìwọ̀n gbà rẹ̀ mú o tọwọ́ bàdàn tọ́kadì ẹ̀mọ̀ pé mo ń sẹ́lá ògbé ọ̀rá wo sì bu o. àgbákò lọ́ọ́ máa di ẹ́ ṣe. àrẹ̀mú tó torí iye ìwútọ́ pọ̀ máa yẹ ẹ jẹ. láyà ìlà kọ́lẹ̀ yóò ní. ẹ̀rí kan. wọ́n sá ìlú iná. ok ẹ dákun sa ẹ dákun ẹ má ti lọ bẹ ẹ gbà ẹ ẹ lọ ẹ máa lọ. àwọn tí tọrọ ìbára alágbe ẹ fún wọn. ẹ fún wọn náà. wọ́n fi ìrìkọ́ bí. àwọn tí wàhálà bí ti sọ wọ́n dẹrù la ilaha illallah wàhálà lu. ọsọ wọn dẹrú ẹbọ kọrúkọ ní wọn. ẹbọ Ọlọ́run wọn ẹ tọ́jú wọn. ìjà lu lọ sọ wọn dìde lé. káì káì. ọsọ wọn dẹrú. ọsọ wọn hmm. dẹrú. àbí ìlera lu wọn tí ò dẹrùn hmm. àbí ìjẹ́wò lù sí. ọsà sọ wọn di lẹ́lẹ̀. àwọn lè sọ wọn. la ìyá bá ń kápá ti sọ wọn dé yẹn. ẹ pè wọn mọ́ra ẹ sọ wọn dé yẹn. bàbọ̀ wà á kọ́ ẹ máa sọ láàtà. wà á kí ẹ wo tọ́lọ̀ ń fi run sí. ẹ wo bí wà á ta sàkáàtà. ẹ máa yọ sàkáàyọ. wàlí mú fún náà bí àfa yìí baba gbogbo gbàtẹ́ n promise rẹ mo fulfill promise. ẹ máa má dẹ́wù yín sẹ́ o. ẹ máa fulfill promise. má dàrú lẹ́yìn mọ́ o. wà sábìrì iná fìlìbà àṣà. ẹ máa ní farada nígbà pọ́njú. ẹ ní farada. ẹ ní farada nígbà pọ́njú. máa bọ̀. wọ́n tọ̀rẹ́ àti nígbà nira ẹ ní sùúrù. wàhíì nà libaasi. àfa yìí nígbà ogun wàhíì nà libaasi nígbà ogun. tọ́ba dasi kò gbẹ kówó jáde kẹfẹ́ ra kó. ẹ ra nǹkan ogun. ẹ ra nǹkan jàdídí. mọ́bọ̀. ulayi kalẹ̀rí na sadaku. àwọn àwọn ulayi kalẹ̀rí na sadaku yìí máa dáhùn bí tafsiri ti gbé wa nù. ulayi kalẹ̀rí na sadaku yìí máa dáhùn. ulayi kalẹ̀rí na sadaku. bẹ́ẹ̀ mi ti sáfì ilé báwọn mo ti ké wa farabalẹ̀. àwọn wọn ní ní yimá ni wọn jẹ tòdodo pẹ̀lú ìmì Ọlọ́run. Allahu Akbar. àwọn ni wọn dúró dáadáa. àwọn ni wọn dúre ẹ wá gbọ́ tàbí níbi wí. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ale bɛ sɛwutu alawan jɔ kan. mɛna kutubi rasul sallallahu alayhi wa sallam. ina kutuba nabi. anabi sɔba yi. e jɛ n kɔn ba àwọn sànáwù bọ̀ ẹ̀yìn báwọn ìbọn wọn ti mọ pé alhamdulilayi wọn ka gbẹ̀yìn bọ̀ àmọ́ bá ọwọ́ abẹ́ sínú ọ̀rọ̀ lẹ́yìn wá gbà náà. alábìnrin lẹ́yìn wá gbà náà. fọyà ayiwa nurse wọ́n pè yín yàn ìnàlákùn màálímù olùkọ́ kan bẹ fún yín o. olùkọ́ kan bẹ fún yín o. fọ̀ntẹ́bì hu ilá màálímìkùn. kálukú dìde ẹ̀ndé ẹ̀ lọ́rọ́ sọ́dọ̀ àfáà yìí ẹ̀ lọ́sọ́dọ̀ olùkọ́ yín tọ́ba kan yẹn lọ. wàhálà kò ní ẹ̀ha yàtọ̀ gbogbo ilẹ̀ sì ní tiẹ̀ di lẹ́nu níbi tẹ́ parí sí. níbi tẹ́ gúnlẹ̀ sí. fọ̀ntẹ́bì fọ̀ntẹ́hu aw fọ̀ntẹ́bì hu ìlànà ẹ̀ha yàtọ̀ kan lọ k'ale ko silọ lee wo bi o lọ́wọ́ parí tọ̀kú sí. lee wo bi ọ̀rọ̀ rẹ̀ ọ̀yẹ́ ń di sí. wàhálà mu ẹ wà lọ́mọ anala abuda ẹrú kọ̀ọ̀kan. ẹrú kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni makafatẹ́yì ọwọ́ aláàrin ìpayà méjì. naam ẹnìkọ̀ọ̀kan wọn bẹ láàrin ìpayà méjìméjì. àfàkàlọ́. alakọ̀kọ́ ajalu madọ layadiri malọhu fàáyélófè táìmù tó lù kọjá kó tó débi tó wà lónìí hmm. flashback wáyíwò ìgbà tó lò kọjá tó ti lò kọjá òun kó tó wá bára rẹ bí ọ bára rẹ yìí ìgbà tó bẹ̀rẹ̀ sí àmàna kanṣu kọ́kọ́ wọ́gbà tó lò kọjá kó tó di kanṣu jama hmm. kó lọ wà tẹ́lẹ̀ kó lọ wà tẹ́lẹ̀. àwa ìwọ tó ń bẹ ní gọ́ọ̀mẹ̀ntì house lónìí tó lé gọ́ọ̀nà kọ́kọ́ wo bí ọ wà tẹ́lẹ̀ kó tó di gọ́ọ̀nà flask. àwọn tẹ́jọ́ mu gàrí láṣẹ fún ìrántí ìwọ ló wà ìwọ tó ń bẹ ní sinitọ lónìí òbí tó wà tẹ́lẹ̀ òbí ọwà níbẹ̀ wọ́n tó ń bẹ pírẹsidẹ̀tì lónìí ń bọ́ lọ́wọ́ tẹ́lẹ̀ opportunity lónìí. kábíyèsí ẹ̀yin tẹ̀ ń bẹ ń pọ̀ bá lónìí ẹ flashback kẹ́ tó pọ̀ bá ń bọ̀ lẹ́ ti ń bá bọ̀ wẹ̀ o tó ẹsẹ da nbẹ. ẹsẹ da ni. jọlọ ń dànù àbọ kọlẹ. àbọ kọlẹ ẹfọ àgbàkẹ wẹyin wo. ìgbà tẹ ló kọjá kí lọ́la ń wọ́n fi se. kí ni èsè baba ibẹ̀ hmm. la kọlẹ̀ wájú ẹ kò ní gbàgbé ẹ. ìpayà àkọ́kọ́ nù. na ìpayà alakọ́kọ́ nù. àkọ́kọ́ nù. tẹ̀rù ń bẹ wájú ẹ báyìí. wàá jẹ́ ló ń bá a kè làyẹ́dìrí mọ̀lọ́hùn kọ́ de fèyí kéèyàn tó wá wo ìgbà tó kù tó wọn lò láyé kí lè àkọlẹ̀ tọ́lọ́ wọn kọ fún ẹ. kí ni tó wọ́n kọ́ lẹ̀. yóò fi ọ́ sẹ̀sìn àbí yóò fi ọ́ kọ́. àbí yóò fi ọ́ pọ́n lulẹ̀ jẹjẹ rẹ ni àbọ̀ kábùkù. ìtọ́kù tó lò láyé ẹ̀sìn ló fi lò làbá pàlẹ́. ọmọ àbọ̀ wa wọ́n hílì ẹni àbọ̀ ọmọ àbọ̀ wọ́n máa sin. a sì kí ló fi lórí. àbọ̀sì. èpèlé ló ni àbádùá. èpè ló fi lò àbádùá. àdúrà lẹ lómi fi gun èpè ní èso. máa wọlé lẹ lónìí àbí okò líle. okò àbí pure water. subhanallah. ibi ìpa ẹ̀ méjì ta gbọ́dọ̀ wà nù èyí tá a ṣe kọjá sọlọ ń dàrú ní àbọ̀tọ́jú ẹ̀ àbọ̀tọ́jú ẹ̀ èyí tó kùtà lò kílò kùtà fi lò. kílò kùtà fi lò ó rí ilé wọlé àbí wọ́n ṣe ọmọ ta. àwọn afáàlú bìrà wọlé rè. a wa wo. èyí tá a kọjá tọ́ da bí ìjọ da mo lọ orí kò sí ìjọ sọ. èyí ta ló mọ. ta ló mọ bàbá kò sí. a padà ni ta ló mọ. kò sí àpàdà nílé rẹ báyìí. a yàrá ta ló mọ. kò yé wa. a máa sọ̀rọ̀ àní sọ̀rọ̀ mọ ni ta ló mọ. a mọ. a máa bẹ tí a yìí kú ni àbí wọ́n padà gbàgbé wa sáyé. a mọ yín bàbá. mọ yẹ tẹ́kì lọ. torí gbogbo àfa àtọ́ba ní fáwọn àdìsí pé yẹsì wọ́n ń pè mí lónìí. tí wọ́n ń gara. ẹni kò bẹ́ẹ̀ lọ́la sẹ́bí àwọn kan ọmọ tó ọmọ bí. yóò ní jẹ tán. máa ń yẹ tẹ́kì lọ́la. sẹ́bí àwọn pe àwọn ọmọ rẹ. lọ́la lọ́la àbá àti ìjẹ tọmọ pọ̀. kò yé mi o ẹbí ti jẹ tọmọ kó ti rún agbára kan ò sì gbọdọ̀ jẹun tán. ibi ìpayà méjì ta gbọdọ̀ wà ní. a gbọdọ̀ wà bẹ́ẹ̀. alẹ́ bí o ti dákẹ́ mẹ́. kì í dákẹ́ bàbá. fọlì yà fọlì mi nafsi ilé nafsi kẹ́nìkọ̀ kan bọ́lá bá wa mọ̀ ìtọ́ bá mọ èsì fáwọn àpáyà méjèèjì yìí kẹ́nìkọ̀ kan yà lè wá kí ló fi gbẹ̀mí rẹ̀ lẹ̀ lọ́dọ̀ ọlọ́. Allah Allah Allah Allah. wọ́n mi ń dún níyà uh, ó mú ayé rẹ̀ lẹ́ àkàràtì kó fẹ́ra ní kíámà rẹ̀. Allah. wọ́n mi ń dún níyà ó ayé rẹ̀ lẹ́ àkàràtì yìí kó fẹ́ra ní kíámà rẹ̀. wọ́n mi ń sẹ́bí mú ọ̀dọ́ rẹ̀ kọ́bùlẹ̀ kibari fẹ́ra Fira, ọlọ́run kalẹ̀ ṣáájú kí àgbà òtòdì. kágbà òtò dé lára òní sí mọ́. wọ́n mi lọ́nà hayati gbàtọ́ ń sẹ̀mí lọ́wọ́ yìí kọ́pìlà kọ́pìlà lè mọ̀ òtì. fira fira fira ọlọ́run kalẹ̀ hmm. fira tí ò ní tán lọ́dọ̀ èmi ọlọ́run ṣáájú kí gbótó dé. ala ẹ tẹ́tí ẹ gbọ́ anabi ní sọ̀rọ̀ yìí o afa yìí in anna lillahi amalan billahi ọlọ́run láwọn sẹ́kẹ̀tì mọ́ sílóògùn láyé kí bọ́lú wọ́n bí nàhárì. tọ́ba pè lọ́sàn kò ní dọ̀lú. kò ní dọ̀lú ọlọ́run gangan. tọ́ba nasẹ́hùn sí lọ́sàn kò ní dáhùn. dá padà. anabi ah. ní sọ yìí. wà á mọ̀lẹ́ bí nàhárì ọlọ́run ọ̀sẹ̀ kẹtì máa gbà lọ́sàn. láyé kí bọ́lú wọ́n bí lẹ́yìn bọ́ba nasẹ́ yóò rò kò ní gbà. kò ní gbà wa innahu turikpọlọ mun de laaye kibaru naafila tan ko gba naafila lọ́wọ́ ẹnìkan hata tó a díl fari lẹ́gbàá tó àfitọ́ bá ti ọ̀rọ̀ yẹn ṣáájú ọ̀ka ilá ọ̀ka sùpá ọ̀ka làásárì ọ̀kí magiribi òkì ìṣàwárí wọn kásámù. kásámù kí ni ọkàn fèrè sọlẹ̀ lásán tọ́lá wò ní gbà. ọ̀ alásámù nìkan lè mú aráyè kí. kí ni náfìlà lásán ojúlówó gan o. kí ló wọ́n fi ṣe. kí ni èmi ọmọ kí ni èsè. ọwọ́ aṣọ yẹn gbẹ́dì tó tọ́. ó ṣe ń tọ́tọ́ síbi tẹ́mi ọ̀sẹ̀ tọ́tọ́ síbi tí mo ti sí wọ́n fúnra wọ́n ní wọ́n fẹ́ràn àgbẹ̀nà fún rẹ̀ wọ́n ní gbogbo lẹ̀ yìí gbogbo bílẹ̀ yìí tó yìí o mo sọ di yìí di ọwọ́ akọ ní góòdì gbogbo lẹ́nu náà wàá jẹ góòdì gbogbo èsì bẹ́ẹ̀ wàá jẹ góòdì ọwọ́ gbogbo ẹtí mọ́tí wọ́n yìí di yọ́ ma gba tẹ́tẹ́ mílíọ̀n hmm. tó fi kú ní ládẹ́ yọ kan. káì ládẹ́ pèlè kò sí fún ọ. bọ́ọ̀ pa sí náà sí ni yàrá yóò sì máa kú sí. ẹ ni. Hmm torí pé àwọn kan mọ̀lẹ́bí ń patmọ́ ní kò sànù. tí wọ́n ní ọ̀sánù ọ̀fẹ́ rí bí wọn látàn. àwọn kan la bírun hmm. àwọn kan ni wọ́n wà damage àwọn kan ni wọ́n jẹ́ handicap tí wọ́n ń wọra ń wò pé sáwọn ò sí ayé wa báyìí. sáwọn ló sì jẹyàn láyé. làwọn ó sì yù kójọ táwọn làwọn ń sànù. làwọn ń sànù ìfà. àwọn opó ẹ̀yọ́ sì yù méjì ló pọ̀ naam bẹ́ẹ̀ ni. àwọn tọkọ wọn kú opó ni. opó ni wọn. àwọn nǹkan bẹ ọkọ wọn ì tí ì opó ni. opó ayé opó ayé aṣọ ìfìlà lókun táwọn táàfin dáwọn ọkọ wọn mọ ẹkùn ọkọ rábí ẹkùn ọkọ rábí ẹkùn ọkọ rábí èmi ní sà ẹkùn ọkọ rábí kí rábí jẹ bóòlù ọmọ ti lọ léèwé bóòlù wọn ti sùn àfọnu. ọ̀làjúlẹ̀ bá ìyàwó rẹ̀ sì ń loko mọ́ndẹ́. ta ni lọ mọ́ndẹ́ ìyàwó rẹ̀ ń lo ko mọ́ndẹ́. ọdún eh, wa pé ìyàwó lọ́wọ́ surprise yẹn. kàkẹ́ nẹ́bi ìyàwó ẹ̀ ń lo ko mọ́ndẹ́ bí ọ̀pá lọmọ lò ní lásọ̀la. òun kò ní jẹun lé. òpó lòun náà sànú àwọn obìnrin bẹ́ẹ̀ ọkọ rẹ̀ ọ̀kan tí ì kú ni. Ah, òkú ayé ìjọba rówó kékeré kan wá pé ìyàwó wa ní ọya gẹ̀ẹ́sì tí mo rà fún ẹ. meat pie. yẹ kọ gẹ̀ẹ́sì ankara. ìyẹn kọ́ tún gẹ̀ẹ́sì. lẹ́sì. wó lè mọ kárọ̀tà. ngbà tí mo mú débẹ̀ nǹkan. lẹ́yìn masini ó di pọnpọn àti sọ́bìrì. wọ́n ní bọ́ lọ bí sí ọmọ ayá pọnpọn ni. mọ́tò olókòwò lónìí ẹ wo lò sí ọkùnrin. máa <laughs> yẹ tẹ́kì lọ́ọ̀ yùmẹ̀dù fi àwa kìbí wẹ́ẹ̀kì fi ìṣara máa àdúwà máa wà ánù. máa yẹ tẹ́kì lọ́ọ̀. máa yẹ tẹ́kì lọ́ọ̀ ẹni bá pààyàn lọ́n dáadáa. yóò mẹ́dú fi àwa kíbi i. àbá yìí nígbà yàrá rẹ̀ yóò dúpẹ́ fọlọ́run. wáyà kì í fi. baba ọpẹ́ ni ẹ máa dá fọlọ́. ẹ bá lè dúpẹ́ ni baba. ẹ ti tún nǹkan dáadáa wò láyé táyìn kò ní rántí mọ́. ẹgbẹ̀rún ẹ ti tún wò. àwa la ń bẹ́ tata ń gbọ́. àwa la wa ń gbọ́. ọlọ́wọ̀n péjì kan wà ní àsìnàgà wo. bàbá kan wà ní àníkọ́. kókó kọlọ́n títò ní. títò ní nánú kọ sámúná. má ṣe tẹ́kì lọ́ọ́ gbogbo bí ẹsẹ̀ sí la mọ̀ inú wa sì ń dùn sí i à ń fi yín ṣe fáàrí. bẹ́ẹ̀ni má yẹ tẹ́kì lọ níjọ láti ráwọn ọba mùsùlùmí tán sí dáadáa báyìí. bẹ́ẹ̀ níbo wọ́n ti ẹ̀wá jòkó. níbo láti rí ẹ̀ tán sí báyìí. ọmọ kan lẹ́jẹ́lẹ́jẹ́ ní ògbólé òjòkó ti wọ́n àwọn ti dàgbà kọjá yòókó fẹ́. ẹyọ ọba mùsùlùmí tẹ da yìí eh, tẹ dojú ti Islam dára wa. tẹ Islam lójúmọ́lẹ̀ ilé àná baba kábíyèsí ló ṣe báyìí fún mi hmm. àwọn tẹ fún mọ́kàlá yìí bẹ́yà mọ́ ah, àgbo àwọn wúra àwọn mọ́tò àwọn tẹ tó tó tí ò ní gàtí ológun mọ́tẹ́ fún bí ten million mọ́ lè sọ̀wọ́ lẹ́yìn gbogbo ẹ̀ la gbọ́ gbogbo ẹ̀ la gbọ́ títò ní kì í kàn á bọ́bá kàn ẹ́ sí ìwé kàn wá náà kì í dé ni. mẹ́rin yẹn tẹ́kì lọ́ọ́ yóò máa dún fi àwa kìbí. ẹ̀yin ọmọ yorùbá burúkú ẹ ti rò ó sì ń kàn mí ẹ̀. wẹ́ẹ̀ kì í fi ìṣẹ́rìmà máa dùn wà máa wàhánú. àbọ̀ dáadáa yìí máa yẹ tẹ́kì lọ. ẹni tí bá ń bẹ̀rù ọlọ́run dáadáa. yóò máa dún fi àwa kìbí. bàbá yóò dúpẹ́ ń yìí rẹ̀ ni wáyé kì í fi iṣẹ́ rà. ọlọ́run ó sì protect ẹ̀mí aburú. mẹ́hàn àdúwàmẹ́ wàhánu. àdúwàmẹ́ wàhánu èyí tó lẹ́nu àgbákò àti tó sọ àtúnṣe. ọlọ́run ó sì máa sọ bẹ́ẹ̀. ọlọ́run ó protect ẹ̀. mẹ́kánà lílì xeyìrì. mẹ́nà ànfàlẹ́ ìsàlẹ̀ òhùhù. ẹni tí bá máa hànà òre fún yà. lọ́dún wọn kankan kan tí a la. hànà kò lè má dọ̀dé. ẹ̀sìn náà sọ́nà tí a la. mẹ́nà ànfàlẹ́ ìsàlẹ̀ òhùhù. kò ní sí fóun náà. kò lè sí. alẹ́ alẹ́ hakikoti ikiwanu wa akadani. kò ní lọ́mọ ìyá rẹ kò ní lọ rere tí èkó hmm. gbogbo ẹni tí bá máa hànà rẹ fún yẹn gbogbo ẹni tí bá máa hànà kórè ọmọ wọ̀ọ̀dù hmm. kò ní lọ rere kò ní lẹ́bi ọlọ́wọ́ jà sọ ikú lára ẹni. bó jọjà chairman ó ní pé má kà lọ lu yín. máa ń já kàbìlì máàlì. Ah, kí ló wí. chairman ó kó má kà lọ yín ó sì kó fáwọn àlè. máa ń já kàbìlì máàlì. máa là náà sùkọ́ tìbàtà. bàbá ẹni yóò tẹ́ ń bá ń tọrẹ pẹ̀lú owó tí mi sàdọ̀ àwọn èèyàn. Eh, eh owó ní lọ́dọ̀ rẹ̀. mẹ́lẹ̀ násùkọ̀ ti bàtà. ẹ wa ẹ dẹnìkan ma abẹ jaba ti sunkún lọ́dọ̀ ẹ ní palẹ́rì. mẹ́lẹ̀ násùkọ̀ ti bàtà. bọ́kùnrin sunkún wa ẹ palẹ́rì. mẹ́lẹ̀ násùkọ̀ ti bàtà. bọ́bìnrin sunkún wa ẹ palẹ́rì. mẹ́lẹ̀ násùkọ̀ ti bàtà. bí mùsùlùmí wa ẹ palẹ́rì. ẹ palẹ́rì. mẹ́lẹ̀ násùkọ̀ ti bàtà. bọ́ọ̀bì kẹfẹ́ rí wa ẹ palẹ́rì. mẹ́lẹ̀ násùkọ̀ ti bàtà. fàáfàá sunkún wa àwọn èèyàn máa ó dà àwọn ẹlòmíì náà ju tiẹ̀ lọ àmọ́ jágbá kò fún wọn. ọjà gbà àti náà náà ni àgbákò wọn. ìjọ jẹ wọn sàgbákò lálẹ́ kí a máa nánu. èèyàn tí ìyàwó béèrè owó ọbẹ̀ tí yọ owó ẹ̀ lẹ́tí nígbà pé àgbákò bá rẹ̀. bàbá yìí bàbá ìwọn ẹlòmíì wọn kó wà lẹ́gbẹ̀ẹ́ fún ọ̀rọ̀ ọ̀rọ̀ Yorùbá lójútùbá yìí. alaji mọ bá náwó yàfu yàfu. alaji alaji alaji àwọn tó wà láàárọ̀ yẹn ifo kọ́ra bó ṣe five hundred thousand ẹ fún wọn náà. wọ́n lè yàn lé pẹ́ kú tí n bá náwó. alaji ẹ̀ yàn lè tètè kú. bọ̀dá gà ní ọ̀pẹ́ tó ikú. ọ̀dẹ̀ owó rẹ wálé rẹ mi fún ọkọ. bàbá yìí tó ikú wa ti kú lẹ́jọ́ sún lẹ́jọ́ yìí. ẹjọ́ sún ẹjọ́ owó ń bẹnu owó tọ ikú ń bẹnu owó tọ ná. wàláhì owó nàní ọ̀pá ọ̀ ọ̀nà sara ìlú owó. bàbá ẹni tí bá náwó dáadáa yóò kù lẹ́bi yóò lò fatẹ́ mi. insha allah yóò lò wọ́n padà máa sa sóòrùn yóò lò fata wẹ̀ mí. ẹ̀mí yóò kún fáwọn sa sóòrùn àwọn máa ma sọ torí àwọn ajá. ọ̀tẹ̀ ní sáyàn mẹ́rìnsì gbogbo ọlọ́run kakọ́ ma sáyàn. tọ́ wọ́n pìtàn yà kàlẹ́ yà lẹ́bi musa. aleyhi salatu wa salam. tó lọ́gọ́rùn mẹ́sàn-án ọdún tí ó sì dàrú. tí ó sì kú lọmọ tí ó sì kú lọmọ ọgọ́ta ọdún. nígbà tí nígbà tí ń tọrẹ tí ọ̀la ahùn géètì ò mú lọ. ọlọ́run wa dẹkùn mi sásìkò ló gba mi sára. Hmm. ọwọ́ àdó wọn wá ọlọ́run lọ́wọ́ àbí sàrí Yusufu bá wa. lọ́wọ́ wa. ibi wọn sàn níbi Yusufu sàrí rẹ. ayé rẹ kọ́ léhu kú ọ̀nbẹ ògbé e lọ bí ọ yẹ kó sùn. ibi ẹ̀yìn tọ́ wà sínsín ni hmm, ẹ wò gbàtí Yusufu ti kú kótó kan Musa. kótó kan ọ̀nà jẹ́. tọ́ba rí ilé rẹ kò sàrí Yusufu ní. Ah, baba baba ọwọ́ fi bí oṣù mọ́kànlá ìfọwọ́ àwọn ni ìyá kan bẹ lẹ yìí kọsọba tí ọ mọ níwọ tẹ bẹ̀rẹ̀ lu yìí o mọjọ bẹ̀rẹ̀ ni. wáwo ìyá náà sàgbà lu yìí gan. bàbá lè báyà o ó sì báyà tí tó ń lajì. Ah, bẹ́ẹ̀ ti ah. dàgbà tó yìí náà. bàbá ni ẹgbẹ́ wa yàrá wọ́tá mi. kí ló dé. èyí ń part of exercise. bẹ́ẹ̀ni ọmọ pé káyí ìfilẹ tá a máa wí is a part of exercise. fọdọ mi. bọ́lá mi lẹ́jọ̀ kó go tajà lẹ̀ ìyá bá jùkulẹ̀ musa náà jùkulẹ̀ ntaniẹ ó lè bila níbi ọlọ́run tó kẹ musa ìyá náà ọlọ́wọ́ nínú àwọn tó mo ní yọ bàmí ọ̀kan tó ní. ọ̀kan tó ní o ì tí wàá tán. ẹ gbọ́njẹ wa ọjà náà ó jẹ rárá oúnjẹ kọ́ o jẹun náà jẹun náà ah, jẹun rárá àníyàn jẹun iṣẹ́ tí mo bá wà yìí lé. ẹkùn sàárè yusufu ni wa yà á ní ah. tèmi nìkan mọ́ mọ́ nílẹ̀. ìní ń wò lọ́ọ̀kan yìí. kọ́dà mo lọ gbàdá yìí. ti lè gbàdá rí báyìí ẹja ma lọ. lẹ́yìn mi kọ̀sẹ́ ni ọmọ. ọyẹ ẹja ma lọ. ìyálà ni lọ. until condition better. na am. on three conditions. opportunity dey alakọkọ tọba lè ba sọ fọlọ hmm. pé iye ẹsẹ tí mo sí Ọlọ́run rí kọlọrun foríjì ó sì ló ń gbọ́ nísì musa ni tèmi gèè tí ì sọ. àtàlọ́ ló jìyà. Ọlọ́run bá pe musa pé ta ló sọ pé wọn jì òun yá. ee sọ fún wa ti fèrèjì. sọ fún pé mo fèrèjì. Allah ah yaba ni ah, musa ni Allah. ọyẹ jama alẹ jama alọ. Ọlọ́run ti fèrèjì ẹ jama alọ. ah olókùn méjì ǹjẹ́ kíni kejì. ó ń tọ́ bá lè sàdéhùn pé bàbá ti wà lẹ́nu báyìí èmi olóko ya wọ́n tẹ̀lé ọ. Ah, musa náà dínà tèmi gan sẹ́ ń bẹ lọ́ni ẹni ní ma lọ sáré yusufu lọ́mọ ń ọlọ́run ní musa lọ́sọ̀tọ̀ ah. wọ̀ náà onígbà ọba ti ń gbẹ́sẹ̀ báyìí polóko ọ̀yọ́ tẹ̀lé òní. Ah. alhamdulilah bí n bá ti ń gbẹ́sẹ̀ ọlọ́run lẹ́ tẹ̀lé mi ẹja mọ ìyá ló kù kan. ó kù kan. ǹjẹ́ kìlọ̀ kan tó kù. ọba lè sọ fọlọ́n pé déédéé yìí ẹ̀mí tí mo ti lò kọ́jà lóru rẹ̀ kásì. musa lè tọ́ ọdún mélòó ó ní bàbá rẹ̀ sùn sínú ọ̀sùn ní bàbá ní mẹ́tàlá wọ́n pọ̀ mọ́ gbọ́rùn mẹ́sàn-án ọdún àtàdọ́ta ó sì fẹ́ lórí ẹ̀ kan sí. ẹ nine hundred fifty ó nìyí. ẹ ju ayé ẹ ń sàlẹ̀ ìṣubú wọn náà máa ń ọlọ́ọ̀ni rẹ̀ musa kente ẹ̀ nítorí yìí ń tọ́jú ẹ̀ bọ̀ tí wọ́n lálàsẹ̀ rẹ̀ ń kọ́ onígbó ti wà náà ní wà tí ó sì fi lò ó. ìtì máa dùn mọ́ ọlọ́run jùlọ ayé ni kẹ́ ẹ mọ́tò rẹ̀ mí kókó. ẹ̀mí kíkó dáa gan ìyẹn bá fi jèrè nǹkan tó pọ̀. àmọ́ ń gbẹ́kẹ̀ ètò kúnlé yìí ah! bẹ́ẹ̀ bá kúnlé yẹ ẹ̀ tó lọ́dà dẹ́nà wò. láíláí ikú tẹ̀yẹ kú tá àwọn màláíkà fẹ́ kúlẹ̀ ọwọ́ gbà yẹn pé o lòsì kí lọ́ọ́ pa ọ́ afa baba, kí ló wí. máa ń já dàbí máàlì. mo ti wí. máàlà náà sùkọ́ ti bàtà hàn. ilé ìwàlì máàlù. lílì ìsáàlì fatanu. máa wí ìtọ́tẹ̀lẹ̀ máa. máa sàlámà náà sà. ẹni tí máa la àwọn èèyàn. yaslim mi ń ga wa ilé ẹ̀hún. baba e tọ̀ wúlọ̀ ńlá bí àgbákò tó lọ́wọ́ ma ní bí adama ni. yaslim mi ń ga wa ilé ẹ̀hún. ṣé wọ́n ti là yẹn náà gbogbo àgbákò tó yasilim mingawa ilihim wa aṣa wa wa kọrìrù láìní jadilanu. ẹni tí ń gbà yẹn la yóò mọ bẹlẹ tójú rẹ yóò mọ tutù rẹ. yóò mọ ẹ wojú baba kábíyèsí ti rí. ẹ baba ti yọ kejì. ẹ bẹ́ẹ̀ bá tún gbọ́ ọmọge fún baba yìí wọ́n sì tutù nù. wọ́n lọ ọmọdé ògèrè odó bọ́bá dàbí ro ẹ̀dá ọmọge mẹ́tàlá jọ fún wa. ẹ má jẹ́ wọn gbé wá àwọn olórí òní kí yín mọ́ o. àtọ̀ ẹ ẹ olórí káró lè yọ yẹ yín ọ̀rọ̀ kan lọ rẹ̀. máa kẹ́hánà lílẹ̀ akili. bẹ́ẹ̀ni. sultanu alẹ́ ìgàdá. ẹ̀dá máa ṣe pé làákẹ́ rẹ̀ ní bá ń darí ẹ̀. sultanu alẹ́ ìgàdá. ẹ̀ ń tọ̀hún tọ́ gbogbo ń tọ́ jẹ́ gbogbo gbò wà ẹ̀rì yẹn mọ̀ sọ sí ìdìmẹ́ wọ́n pe làákà yìí bá ń darí ẹ̀. wà á máa àná nábùsì lílì irisi ìsolítánù. ẹ̀dá máa ṣe pé ojú ayé ẹ̀ ní ń darí ẹ̀ kèsì làákà yìí bọ́ba gbogbo kò tọ́ba bára yọmọ yẹyẹ. gbogbo tọ́ba kọjọ yọ padà parẹ́ náà ni. masha allah ma wi. wà má yóò fatish anilẹ̀ ìkìwáàlì. má yóò fatish anilẹ̀ ìkìwáàlì ẹ ti máa ń wádìí yẹn káàkiri tí ń wádìí ọmọ yẹn. tí ń tọpinpin ọmọ yẹn kì tí ń tọpinpin everybody. yẹli kọ́hún mú hàn. n ti wá ń di sùkọ́. yọ padà kán di ewura. yẹli kọ́hún mú. agbáko ti wá yóò rí. yẹli kọ́hún mú. mo ti wí fajúlù ìsìwáni hádàlà asiri akáwánu. ẹnìkan ò ṣe wádìí mọ́ níṣẹ́ láyé tá a wà ní ìṣe kọ̀sọ́mọ ya kan máa fọ ọ̀dàlẹ̀ ló kù. ọ̀dàlẹ̀ ló kù. ọ̀dàlẹ̀ ló kù. wádìí ẹnìkan kí ma. anásù bí násì. àwọn èèyàn máa bẹ pẹ̀lú èèyàn. máa dá mẹ́lẹ̀ wà fa obì yẹn. lọ́kùnrin bàbá wa bá ń pè àdéhùn wọn fún ẹ bàbá wa kábíyèsí alátàdáni aláhọ́ni ẹwà àwọn baba wa kábíyèsí. anásù bí nọ́ọ̀sì. ẹwà àwọn ọba tí ń jòkó tira wọn. anásù bí nọ́ọ̀sì. ọmọ máa bẹ pẹ̀lú àwọn èèyàn. máa dá àmàlẹ́wà fún òbí hẹ́m. lókùnbàtà ọba ti ń pè ń tán fẹ́ fún wọn wàlì ùsìrù wàlì yùsìrù àti nira àti dẹkùn. sáàtù wà áwùkọ́tù. wọ́n máa ń gbàṣẹ fúnra wọn ni yóò wá ìnira ó wà lásìkò kan ìdẹ̀kọ́ kò wá lásìkò kan ìdẹ̀kọ́ wà gbà kan ìdẹ̀kọ́ wà gbà ni. wà á kìrà mú nẹ́ẹ̀sì. ọmọ yẹn ń lé àpálẹ́ tí mi ń bẹ́ẹ̀ ní wàrà rọ̀jù ló ń. ẹnìkan oṣù láàrin àwọn èèyàn ọlọ́wọ́n pọn létí èkú ni. tùkìdá aláyàbí nínẹ́ẹ̀sì ajá tù. ẹni bùkátà àwọn èèyàn bá ti ń bí ara tọwọ́ rẹ̀ yọ la pẹ̀lẹ́tì ìlọ́bọ̀ lọ. àwọn èèyàn ń wá dọ̀rẹ́ ti ń tilẹ̀kùn. yóò tilẹ̀kùn. ti ń tilẹ̀kùn. ajá ló túlẹ̀ sí wọn. ọlọ́run sì kẹ́ ọ àmọ́ òfin ayé bọ́lọ̀ kẹ́ ọ. yáa fi ayé. Hmm. ọjọ́ hàn sẹ́lẹ̀ mi bọ́lọ̀ kẹ́ ọ. ẹ̀sìn tí wèrè ó sì látẹ́kìtọ̀ ẹ̀nà. kábíyèsí ẹ má kàwọ́ yìí pẹ̀lú sẹ́wọ́n látẹ́kìtọ̀ ẹ̀nà. gbogbo ẹ̀yin tẹ̀ má tọrẹ ẹ má kàwọ́ yìí pẹ̀lú sẹ́wọ́n látẹ́kìtọ̀ ẹ̀nà. ẹ̀yin olówó lu ọ̀fà tẹ̀ má sí dáadáa ẹ má jáwọ́ yìí pẹ̀lú sẹ́wọ́n látẹ́kìtọ̀ ẹ̀nà. ẹ̀yin lọ́ba lọ́ba tẹ̀ má sànú ẹ má pẹ̀ sẹ́wọ́n látẹ́kìtọ̀ ẹ̀nà. yẹ́bẹ̀ lè ma àrùn fi àná àhàdé. ẹ má pẹ̀ sẹ́wọ́n ẹ má pẹ̀ kúntà tẹ̀kídìrù fẹ́lẹ̀ ajáàmù tààràtù. la ilaha illa tó ń kúntà tẹ̀kídìrù lópin gbàdágbára rẹ̀ ń bẹ lọ́wọ́ yín báyìí ẹ máa ṣe lọ. ẹ máa ṣe lọ o torí pé fọlí àyà mu tààrà ti gbà máa yí. ẹ lè máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbére. ọjọ́ máa yí o àwọn kan ló kú ọmọ ẹ ti wọ ìgbé bẹ́ẹ̀. káṣù jàmọ̀tọ́ wa ń bẹ lórí sentose o. sentose ọfẹ lè o ọjọ́ lọ ẹ lọ lẹ́nu. ọfẹ lè yí kú o ẹ lọ lé o. gómìnà ń bọ̀ wálé o. ẹ sọ fún gómìnà kó ṣe ń tí ó ṣe o. pírẹsidẹ̀ntì ọ̀ padà lọ lé o. ẹ sọ fún àwọn sẹ́nitọ̀ kan o. kánsẹ́lọ̀ ẹ ṣe o. ẹ̀yin rẹ́pù ẹ wálé o. asẹ́bìlì gbé lọ. fẹ́lẹ̀ àṣà mú tààrà jésù. gbogbo alágẹ̀ẹ́sẹ̀ ń tẹ́sẹ̀ ń pè lọ. àsìkò yín pé wọ́n wá kó fún yín o. o tún wí ọkùnrin yìí. wọ́n ṣe kúrú sàn ní ata. ẹ̀ńtọ́ àwọn máa dúpẹ́ lọ́dọ̀ lọ́dún. ọmọ ilé dúpẹ́. fadilu láì erin jà aláti. baba èyí tọ́lọ̀ ni ẹ wá sí lẹ́tẹ̀ ìrísí ẹ máa dúpẹ́ lọ́dọ̀ lọ́dún. ẹ máa lè dúpẹ́ ni. ilé ìkà. ẹ̀yin sànú ẹ̀yìn ẹ máa pa alhamdulillah. alhamdulillah. máa bọ̀. ilé ìkà. lálàkà ìdánáàsì àjàtù. ẹ ní bùkátà kẹsẹ́ nìkan bẹ́ẹ̀ bá yìnyín bẹ́ẹ̀ yìnyín ẹ̀yin sábà ti yín lọ bẹ́ẹ̀ bá rí i ṣe fún yẹn tó bá dúpẹ́ kọ̀ọ̀kan yín bí o dúpẹ́ ọkàn yìí ẹnu pẹ́ yìí tẹ̀ rí yẹn sànù ẹ má dúpẹ́ fọlọ́. ẹ má lè dúpẹ́. mẹ́ẹ̀lì alájà. àwọn olówó padà sun ẹkún. wọ́n sun ẹ̀jẹ̀. mẹ́ẹ̀lì alájà. olówó kan lójú kólẹ̀ olówó ohun tóun ní. haramu. ó sì dèwọ̀ fún un mbakili tubi i. nígbà tó ń ti sáwọn. nígbà tó ń ti sáwọn pẹ̀lú ẹ. òun náà wá dé òun ọ̀rọ̀ ti bọ̀. ìyá àrọ́ wa ti bọ̀. wàsó ibùlì búkúlì. ẹni ọba láhùn láyé. bẹ́ẹ̀ iná náà sì má bí mú. òní lápẹ̀lẹ́ tí èkú yọ yẹ̀yẹ́ yọmọ yẹ̀yẹ́ ni bàbá yọ ọlọ́ọ̀kan tó ń tẹ̀gẹ́ wa níta lóde. ta ni ta ni bọ̀ gan. ọ̀nà ìdìbò lágbájá. mc tó mẹ́lì aṣọ́kù. yóò wá wúre pé kí ló ṣe mẹ́tẹ̀mí náà ń sáhùn. mẹ́lì aṣọ́kù. kí ló kọlù mẹ́tẹ̀mí náà ń sáhùn. mẹ́lì lásìkò amúlìkù. tí mo sì ní kápá rẹ̀ ìwà ọ̀rọ̀ tí wọ́n mọ̀. èmi náà wà ní mẹ́lù. ọmọ owó. báàdì. lẹ́yìn mi. dáàmà mi tún máa kí sùn. bẹ́ẹ̀ mi bá ti kú tán wọ́n mọ̀ pé ni. àwọn tí ọmọ mọ̀ ń pa náà wọ́n mọ̀ mọ́ olówó bá ṣe pè fowó rẹ̀ lábàràkà lọ́hùn. ọlọ́run wọn yà àlùbáríkà kó ń bẹ owó tó ń fi ilẹ̀ yìí. lábàràkà lọ́hùn. ó ní kò ní dáa fún owó tó ń fi ilẹ̀ yìí. lábàràkà lọ́hùn. fi máa lé ọ̀hálì fún un. owó tó ń wọ́n fi tẹ́ pẹ́lẹ́ yìí bí ọlọ́run ló jọ owó náà. fi máa lé ọ̀hálì fún ọlọ́run wọn yà àlùbáríkà kó ń bẹ́ẹ̀ lìlìwárì fínà. gbogbo èyí tẹ́ jogún ẹ̀ tẹ́ pín. wà ìrìndí fi ìmẹ́sí túmọ̀. torí mi ti dẹni àbùkù ọ̀sàrí báyìí nítorí lè bá bùkún sáré gbogbo ẹni tí ì bá sàrò yọ bá bùkún wọ sáré. irú wọn yẹyẹ kẹyìn ni. tuntun lọ bá bùkún lálẹ́. ẹni ọ̀rọ̀ bá ń dùn bàbá yìí fọ̀rọ̀ lọ. a yìí fẹ́ lọ. o èmi ni mo bí i wàláyé èmi ni mo bí i. èmi mo bí i. èmi ni mo bí i wàláyé èmi ni mo bí i. èmi mo bí i. bọ́mẹ́ni bá a dára àáfi ṣèyàn rẹ̀ ni èmi ni mo bí i èmi gángan èmi ni mo bí wàláyé èmi ni mo bí kó máa lọ bẹ́ èmi ni mo bí wàláyé èmi ni mo bí ọkẹ́ mi máa dára. àbí ìṣèyọ̀rọ̀ mi. èmi ni mo bí èyí tó kàwé ọmọ tó kọ́ṣẹ́ ọmọ tó tẹ̀tẹ̀ yíká ọmọ tó ṣe balẹ̀ ọmọ tó ṣe ránṣẹ́ ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ a ọmọ ìtìjú ọmọ ẹni bá a dára àbí ìṣèyànràn ni ó dáná ọmọ mi kọ́ wà láì ní ọmọ ọmọ tí ń fagbó ọmọ mi kọ òkè. wàláhì ni ọmọ ayé. olórí bú ọmọ náà ẹsẹ̀ mi mú. ọmọ tí ń fagbó. ọmọ tí ń mutí. ọmọ jàgídíjàgan. ọmọ ìyàdá yọ̀bẹ. ọmọ àlè tí ń yìnbọn. ọmọ àgbéwìrì. ọmọ tí ń dá lérú ọmọ tí ń dá ìlú ọmọ arékèrèdè ọmọ jagajaga ọmọ akáwọ káwọ ẹyẹ ìlú ọmọ tára ẹsẹ mẹfọ. ọ̀dà náà ìyá mi ni wàláyé òun ló bí mi ìyá dáadáa. ìyá mi ni wàláyé òun ló bí mi olórí náà ìyá dára ẹsẹ ìyàwó ìyá mi ni ìyá rẹ ìyá mi ìyá ni ìyá tèmi ìyá mi ni ìyá lásàlátù ìyá mi ìyá kóni ìmárà ìyá mi ìyá títẹ̀rí bàbá ọkọ ìyá mi pẹ̀lú ọmọ ọlọ́mọ ìyá tí ò lójú oorun àdúrà lọ́sà àtòru ìyá mi ni olórí ìyá dára yẹn sábà fún ìyá mi ni ìyá mi kọ́ wà láàyè mi lọ. ìyá ti ṣe pé ìyá mi kọ́ wà láàyè mi lọ parí. olórí bó ìyá dára ó ṣe pé fún. ìyá jẹ́ èyí bí lọ́sàn-án ọba àdàlẹ́ àbẹ̀yẹ. ìyá túlé túlé ìyá òtún gbàgede ìyá mùnáfìkì ìyá alárùkà ìyá oníbàjẹ́ ìyá ọmọ elépè ìyá nígbà olórí ibú ìyá agbára èsè kankan. yé ọ̀dà náà bàbá mi ni wàlá ìhòòhò ló bí mi bàbá dáadáa. wàlá ìhòòhò ló bí mi. olórí ibú bàbá agbára yóò ṣàdúrà fún ọ. bàbá rí bàbá bàbá tèmi bàbá lóró ẹ̀sìn nínú mọ́sálásí níbi kákẹ́bí mara ìkámọ̀jẹ̀ bí ó bàjẹ́ ìkámọ̀jẹ̀ bí ó dàrú olórí rẹ̀ bàbá. tára ẹ̀ ṣàdúrà fún. bàbá mi ni. ọ̀dà náà bàbá mi kọ́ wà láàyè bí ọmọ bàbá ti mutí. bàbá mi kọ́ aláìní ọmọ olórí kúrò bàbá ẹsẹ̀ pẹ̀lú bàbá mi bàbá tí mo ti bàbá mi bàbá tí ń tàbó bàbá mi ìtò tàtẹ́tẹ́ bàbá mi ìta bàbá jẹ̀bù bàbá mi ìta bàbá jẹ̀bù bàbá mi kọ́ olórí kúrò bàbá ẹsẹ̀ pẹ̀lú bàbá mi kọ́. òun àná àfáàmì ni wàláyé. òun ló kọ́ mi sànú ṣẹ́kù. wàláyé òun lọ́kọ́ mi olórí lẹ́wà wá tara ẹ̀ ṣàjọ ọ̀hún àbá mi ni. kàmá ní àbá mi bàbá lágége àbá bàbá wa lágbájì àbá mi oníwàsí àgbáyé àbá bàbá wa ní sóró àbá bàbá wa mèmásà àbá mi kéwú kò béèrè àbá wa kéwú yẹmi àbá wa nílùú ọ̀fà àbá mi ni olórí lẹ́yà àbá. àbá ẹ̀ ṣàjọ fún. ni. ó dáná àfáàní kan wà láàyè pé àfọ̀tí ìlú sẹ́. àfáàní kan ilé buhari òjò nígbò làfàtà ẹsẹ̀ gbẹ̀fọ́ àfáàdì tó àfọ̀tí lùsẹ̀ àfáàdì tó ń sẹ́fà àfáàdì tó ń sáwó àfáàdì lọ lébi àfáàdì orí geri àfóòní jìbìtì àfáàgbọ́mọgbọ́mọ àfáàwúkòwúkò àfáàdì táyà wú àfáàdì lọ sọ́kà àfáàdì lọ sọ́kà olórí mú bàbá ẹ̀ lè lè mú àbá ìbọn o.